وقل رب زدني علما nínú ẹ̀ ọ̀nà ni wíwọ jímọ̀ tàbá tó dé àbí tí hajj mabrúrù ní kí hajj mabrúrù lè rè mọ́ yóò fọjọ́ síjọ jímọ̀ wọ́n tún á lu tẹ́lítẹ̀lí tẹ̀lé lẹ́yìn ah, yóò tún tẹ́lítẹ̀lí lọ jímọ̀ wọ́n sì darí wálé wọ́n sì jẹun wọ́n sàyẹyẹ wọ́n jò lọ wọ́n jò bọ̀ ọ̀tọ̀ lọ́jọ́ tó wọ jímọ̀ eléyìí náà ní kí á jẹ wá dọ̀fọ̀ báyìí ẹ fẹ́ sáájú dọ̀fọ̀ máa lọ ni èsù tí ń gbé ó fẹ́ pọ́lọ rẹ̀ èmi náà ń gbọ́ tí ń sọ fún ọ níjọ́ wà ẹ rí nǹkan gbogbo gbogbo gbogbo mọ́sùmọ́tọ̀ mọ́sùmọ́tọ̀ mọ́sùmọ́tọ̀ n tá à ń sọ fún ọ ni kí ẹ̀sìn yàtọ̀ káyé torí tó o bá kọ́lé ọ̀bọ̀ ń bà mọ́ ǹdọ́ ọ fẹ́ pe àlejò ẹ̀nù gbogbo wa bọ́ sí i ń gbọ́ pé èèyàn tán èèyàn èèyàn ò mọ́ ó tún fẹ́ pàdé tẹ̀nù ń bẹ̀ fún wọn wá bọ̀ sí i kọ́ wá fi lékun oúnjẹ àti omi àti gbogbo ẹ̀ ó lè má sí yẹn ẹ ò fi lé kíkọ́ sí lọ́hùn níbi nǹkan ayé ọba ara ká ó gbé sórí live stream kan máa pé this is my new car two point three millions of dollars náà mo fi rà á gbogbo ẹni jọba bá mi wẹ̀ ẹ́ ẹ máa bọ̀ wá níjọba yìí níjọba yìí ẹnì kọ̀ọ̀kan yín máa fún yín ní aṣọ máa fún yín ní gbà kírò ọwọ́ á pọ̀ bàmù lọ́dọ̀ rẹ ẹnì kan ò lè bú ọ sí ẹbí nǹkan ayé ló ń tún ẹ̀sìn ọlọ́run tọ́lọ́run ọba ọ̀pẹ kákéde ẹ̀ síta ìkéde ẹ̀ nítorí wáyé pa ájì rẹ̀ wà bàjẹ́ rẹ̀ wà sọ tuntun kì í sí bẹ́ẹ̀ láti wọ́n bọ́ sọ ájì di ọ̀pọ̀ kì í sọ̀fọ̀ aṣọ dẹ̀sùn fún ọ nì nítorí ti ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í sáájì tó bá fẹ́ ṣe fáàrí nǹkan mi bẹ láyé tó lè ṣe fáàrí tó pọ̀ dáadáa bọ́ ọba bímọ ọba fẹ́ ti nìka ti àlìjẹ̀nu lọ́fẹ́ gbọ́ bá ń dọ̀bà mọ̀ ó lè ṣe gbogbo eléhùn ṣùgbọ́n bí ẹ̀sìn ọlọ́run bó ti wà lábọ́dọ̀ kálíbà rímúdénú sàárè gbogbo nǹkan ayé ànímọ́lọ́nù sàárè tẹ́lẹ̀ ìdí nìyẹn dáńfin ní olè sáyé ó lè pariwo ń pa nǹkan ayé tó ń pa nǹkan ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni òsì lábọ́dọ̀ sí o náà.